islam kò sí kásọmọ ní wàlí yorùbá kìí ṣe ń tó dáa nínú àwọn orúkọ ó ń bẹ nínú àwọn orúkọ tó jẹ màkúrò nítorí pé ń bẹ nínú pàǹkọ yẹn mọ ọlọ́run ló ti fi káwọn kọ ara kọra wa mọ wàlẹ́ àtúntò àǹfọ̀sọ́kún ó wà áàlẹ́mù bí mẹ́rin ẹ gbọ́dọ̀ máa kọ ara yẹn fúnra yín mọ́ ọlọ́run ọba ló ní mà jù nípa àtàlẹ́ ní ti ń páyò láti ti sọ yìí pé gbogbo ẹni tí máa ń páyò lọ sọ́kọ́ ọba gbọ́ ẹni ọlọ́run lọ jẹ ṣùgbọ́n bí ká máa sọ̀rọ̀ alókọ yẹn kọ́. Bọ̀dá ẹgbẹ́ ìdí ọ̀tá wà yẹn, àpàrọ̀ ọlọ́kadà pé iṣẹ́ tó wà, wọ́n ti dàgbà ìjàmbá ń bẹ̀ gan. Tó lẹ̀ pé ẹ̀sìn tó dájú wà dára tó bá wíjá máa yóò dìbò ọ̀kan ọdún máa tẹ̀ fún un. Tó wà ní ilé ìṣúná mi. Alhamdulillah, tó bá olùdíyàn wà, àwọn kan wà fi ojú òkú gbé tí ẹ̀ máa fi òkú sórí tẹ̀. eléyìí òtún ní ẹ̀sìkúùsì fún wa láti má sin àwọn òkú wa sórí tẹ̀. ṣùgbọ́n pé níjà ńlá ni wípé orí tẹ́ wa á ra gbàdíkà á wàá gba àwọn ọdẹ síbẹ̀ láti fún wa ní àwọn nǹkan tí wọ́n fi máa ṣe oògùn àwọn ẹni tó bá fẹ́ dínyàn gbé nítorí pé àlejò lẹ́yìn ti fi ọwọ́ ká tó bá máa ṣẹ̀kú sílẹ̀ ẹ̀nẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ni láti jẹ́ àlòkò yóò tẹ́kùn gbogbo rọ̀ nínú àwọn àtúmọ̀ tí ó wá fún àdéhùn yìí oníbẹ̀ gbọ́dọ̀ máa ṣe òkú yẹn sílẹ̀ ìtumọ̀ tó tún wà fún oníbẹ̀ gbọ́dọ̀ pálí ńláyìn kọjá lítẹ̀ sí ní máa kírun nínú ẹ̀ torí gbogbo olófin ẹ̀ bá ti kírun nítorí gbogbo ara jọ sáré tòǹtòrí di eléyìí báyìí àní tìtorí eléyìí káwa sọ ilé àní ìgbẹ́ni tí wọ́n máa sọ ìjẹ́ sílẹ̀. kódà tí ìlú tẹ wà tí ò bá dé lu àwọn ọ̀daràn báyẹn ó ti ṣe lọ́jọ́ pé àwọn èèyàn kú wa kú mi lágùn orí tẹ tó yàtọ̀ sí ìjẹ́ tó sọ yẹn bí gbọ́dọ̀ pé wọ́n á tẹ̀sà àwọn àdúrà kan pàtó tẹ́gbọ́n fẹ́ lọ́mọ ṣe lórí tẹ́ àbáwọn ìjọ́ fẹ́ lọ́mọ pè pé orí tẹ́ àmọ́ àwọn tó ṣe kó egbò fún làwọn máa wá ká tó irú àwọn eléyìí àwọn ẹgbẹ́ bá gbà síbẹ̀ lọ́dẹ wọn nígbà láàyè gbogbo ẹgbẹ́ máa ń fi jò náà number five number six number seven wàhálà بعد جراءه وعليه سجود يقول هذه من عند كل كل من عند الله ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك gbogbo dáadáa tó bá ti wá ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá gbogbo àìdá tó bá kàn wá ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló ti wá. àyà èyí tó tẹ̀lé ti alákọ̀ọ́kọ́ yẹn kò tako dalákọ̀ọ́kọ́. torí báyà dákọ̀ọ́kọ́ ó fi ń yé wa dájú sáká tó gbogbo tó bá ti wá dáadáa ọ̀dọ̀ ọlọ́run ti wá. èyí tó bá ti wá láìda ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló ti wá kólókóló mẹ́rin àìdílé tó fún ọtí àti dáadáa àtàìdá àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti máa wá. ṣùgbọ́n àyà kejì gbogbo nǹkan tó ní sábàbí ọlọ́run ní máa ọ̀ṣọ́ ọba kẹmẹ́ àtẹ̀lẹ́ ti ń tẹ́mínà wọ́ nítorí àti ọ́ ní dáadáa ní nítorí wà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wọ́n máa ọ̀ṣọ́ ọba kẹmẹ́ sẹ̀yẹ́ àti ń tẹ́mínà nàṣẹ̀ nítorí àti ṣe ọ́ láì dá ayé bàbí sábàbí nàṣẹ̀ká ìwọ lọ fà á àmọ́ ọlọ́run ló ti wá gbogbo nítorí àti ọ́ láì dá ìwọ lọ fà á àmọ́ ọlọ́run ló ti wá ọ̀nà tó fi gbà fífa ìdá wa bára ẹ̀ náà lẹ̀sẹ̀ nítorí pé ẹ̀sẹ̀ tẹ́rí yẹn òun náà ló máa ṣe sábà ju gbogbo aburú tó fi débi wípé ànábì sọ̀rọ̀ wá wà ní ìmọ̀sẹ́lẹ̀ wọ́n ní tẹ́gùn máa gun wa gan gbogbo tó bá ti wá láìda tó fi lórí ẹ̀kọ́ kò sàdédé ṣẹlẹ̀ àfi nítorí kọ́lọ̀ wọn bá fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún wa àfi nítorí kọ́lọ̀ wọn fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún wa ìyẹ́tẹ́lẹ̀ ìbá wa dájú àti mọ̀ ẹ̀sẹ̀ náà lọ fa gbogbo eléyìí ẹsẹ̀ sábà bíi kí aburú kò sí ọ ṣùgbọ́n gbogbo aburú tó bá sí ọ ọ̀gbọ́dọ̀ fìtì sọ́dọ̀ ẹnìkankan ọmọ pọ́tọ̀ àtọ̀dọ̀ ọlọ́run bá náà ló ti wá so eléyìí jẹ́ àlàyé àyà yẹn tó máa wọ̀ takora wọn. nọmba eight. a gbọ́ pé abdul abdul ọgbọ pé bóyá ó ń ṣe àwọn kankan ní àwọn àsìkò kan a jẹ ìwọlé tó sàṣẹ fún mi àti àwọn ọmọ kí ni tó ṣe. ti sọ yìí pé kò sí nǹkan kan la fẹ́ fi ká máa hu òkú tí wọ́n ti tí wọ́n ti sin ká máa wá hu pé tí wọ́n sin pẹ̀lú ojú rẹ̀ àbí wọ́n sin pẹ̀lú ojú ẹ̀ kò sí ní ta fẹ́ fi ṣe yàtọ̀ sí lèyìn irọ́ ni gbogbo ní tí yẹn ń sọ yẹn kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ gbígbé Abdullahi bin Umar kò sí ní tọ́jọ́ ní tẹ́ fẹ́ sọ yẹn rárá rárá torí ẹ̀ ló ti jẹ́ pé àbùkátà ká gbọ́ bóyá tẹ bá wọn a sọ pé àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bẹ nítòsí nígbà tí fìtínà yẹn ṣẹlẹ̀ wọ́n lé lẹ́gbẹ̀rún mẹ́wàá tó ṣùgbọ́n iye ẹni tó kópa nínú ẹ̀ wọn ò tọ́gọ́rùn mẹ́ta àbí wọn ò tọ́gbọ̀n wọn ò tọ́gbọ̀n iye ẹni tó kópa nínú ẹ̀ tọ́gbọ̀n tó kí wọ́n á ń bo níbi ní mọ̀rọ̀ wá ti wá fẹ́ wọnú àwọn ọgbọ̀n yẹn tó jẹ́ bó ṣe jẹ́ náà lẹ́yìn náà tẹ́ bá sọ pé sàbí lèèyàn á sọ pé sàbí ìṣẹ́ lọ́hùn tẹ́ wà kọ́rẹ́ǹt àsọ pé sàbẹ ìsẹlọ tí sẹlọ tó tún sẹlọ yùn àsọ yìí pé ọmọnilẹ́gbẹ̀ẹ́ dáadáa tọlọ́run bá ti pèsè wọn ọmọnilẹ́gbẹ̀ẹ́ àwọn àforíjì ńlá tọlọ́run bá ti pèsè lẹ fún wọn àbí òye wa torí di eléyìí báyìí kí ni ẹ̀kan kan omi kí ni ẹ̀kan kan omi yọ̀kan ńlọ́bẹ̀ ṣe fómi òkun ẹ̀kan kan omi yọ̀kan kí lọ́bẹ̀ di fún omi tó ṣe gbọ́jọ́ omi òkun kò sí lọ́bẹ̀ ṣe fún un.

because kò sí criteria kan tẹ́ fẹ́ lò dá mẹ́rìndò fi jẹ́ lò kékeré kò sí. àkọ́kọ́ wọn nílò òfin ọlọ́run bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní báwọn tó pọ̀ jù bẹ́ẹ̀ kékeré ni wọ́n àbí èyí wa tẹ́lẹ̀ yẹn tẹ́lúkẹ́ nǹkan méjì náà nígbà tí wọ́n lò òfin ọlọ́run bẹ́ẹ̀ àbáwọn tó pọ̀ jù bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n tẹ̀sẹ̀ wá fẹ́ sọ pé tó pọ̀ jù lamẹ́ríkà mùsùlùmí ni báwo tó lẹ̀ ṣe síwú àwọn yẹn lẹ́yìn ká. mo rò pé yé ìlú kẹfẹ́ rí tó lẹ́yìn náà nàìjíríà nàìjíríà ti lu kẹfẹ́rí ẹ tuntun yẹn as a country mùsùlùmí ló pọ̀ jù so a wa ti lu fèrè mo wa ti ṣe àpèjúwe ewu tó bá mọ̀ pọ̀ kọ́ lẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbámọ̀ burúkú ni wọ́n bá pàdé mbẹ̀ sẹ́mi pé ẹlòmíì lọ gbé france orúkọ rẹ̀ wọ́n ti máa ní salman ẹlòmíì wọ́n máa ní lukman ẹlòmíì wọ́n máa ní usman ó sì padà wáyé ó di kàmí ó di jacob ẹlòmíì ti bímọ tó dàgbà gan bàbá wa yà wèrè wọ́n máa lọ wọ́n wá ń ti wèrè nu lẹ́kùn sáti gba lórúkọ jésù sẹ́mi pé alọ́lú ìbò alọ́lú ìbò nánu àbí bẹ́ẹ̀ ni tó nítorí pé ìwọ kan láàrin ìgbẹ̀rún ọ̀rẹ́ òfò tẹ́ pé àwọn ń pè ọ́ ẹ sì rí gbàdẹ béèrè pé sẹ́ni lọ lóyìnbó nínú àwọn condition tó wà èmi ń pín kí wọ́n fẹ́ gbé ọ tó bá jẹ́ pé mọ̀ lọ́ ń wá lọ kó jẹ́ pé ìmọ̀ yẹn ò sí nílùú mùsùlùmí kàkà tó bá sì jẹ́ pé ìwòsàn lọ́ ń wá lọ kó jẹ́ pé àlè ìwòsàn yẹn propagate rẹ̀ wàá sì lè sọ́ra fún àwọn aburú tó wà bẹ̀ oníjọ́ gbẹ̀sìn wọn lọ́kọ̀ sọ́dọ̀ máa dà ẹ̀fọ́ ti lè ṣe léyìn máa sábà àmọ́ ò lè dé ọkàn yìí kó lọ wá lọ ẹ̀yìn kó pọ̀lọpọ̀ nù wọn kẹfẹ́ rí wọn dà fún wọn dì wọn kó tó di wọn padà wálé tọ́nà ọ̀gá kó sànù wọn eléyìí jẹ́ bó ti ti dé náà. wọ́n ní pé ṣe ọ̀dọ̀ tó bá ṣẹlẹ̀ nípa sísá náà ìdí àwọn ọ̀rọ̀ àti ṣàlàyé rẹ̀ náà sísá náà láti ṣàlàyé rẹ̀. wọ́n ní sọ kọ́ lè pa. wọ́n ní kò dá wàá fà ń gbàdá gbọ́ bí wọ́n máa ti mẹ́. wọ́n ní sọ kọ́ lè pa ìyàwó ẹ̀ láti láti máa. wọ́n ní sọ kọ́ lè pa ìyàwó rẹ̀ láti láti máa bòlù dáadáa torí pé ó bójú nínú òfin ọlọ́run tọkọ bá sì ràn ìyàwó rẹ̀ lọ láti tẹ̀lé tọ́lọ́ dáadáa. náà tí bàbá rẹ̀ bá ní kọ́ mọ́ bò ń kọ́ ẹ béèrè lè. Number nine. Náà ah, béèrè tó dáa ní ìdìkúrú àti níìsín ẹ tó jọ màlúù kẹfẹ́rí. Jẹ̀záhùn lọ́wọ́ ẹ̀rọ tó dáa ni wọ́n ti rò ntọ́ da làwọn ẹsẹ̀ ẹ̀ńtọ́jọ́ ma Britain ẹ̀ńtọ́jọ́ ma France ẹ̀ńtọ́jọ́ ma Italy ẹ̀ńtọ́jọ́ ma Guinea Finland abẹ́ ẹ̀rí bí Amẹ́ríkà táwọn mú wọn gba Islam wọn gbọdọ̀ jáde wọn mọ̀ propagate Islam bẹ̀rẹ̀ tí wọn alhamdulillah orí púpọ̀ ti ṣẹlẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ nu wọn ọlọ́kẹ́kọ̀ọ́ ní Islamic University tí wọ́n fẹ́ jókòó kalẹ̀ wọ́n lé wọn ọgbọ́dọ̀ padà lù rẹ̀ torí pé wọn ọ̀dà dédé mú wọn wá torí kó o bá padà tó dùn àwọn èèyàn rẹ mọ́ ń bèrè àtẹni tí ọmọ kìlọ̀ fún wa. tó orin púpọ̀ ti tẹ̀lé bá nítorí pé ńgbà mi ẹni tí èso ọmọ ìlú òyìnbó yẹn kì í yíṣe fún ọ láti bó ba jésù náà. ibùn gan àwọn ti fi oríṣi ọmọ mú wọn ni àmẹ́tọ́jọ́ ọmọ ìlú kó lẹ́fẹ́ mú tó àwọn eléyìí ó lè bó ba jésù náà. òṣìṣẹ́ tó fẹ́ sá lọ sórí ìlú rẹ̀ náà. àmọ́ wọ́n tọ́ lọ́tọ́ lọ́

oye oye oye irọ́ ni gbogbo ẹ̀ wípé wípé dábà àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní ma min mawludin yuladu illa ala fitratil islam. فأبواه يهودانه أو ينصرانه أو يمدثانه pé kò sí ọmọ kẹta bí àfi lórí àdámẹ́ islam ṣùgbọ́n bàbá نصر rẹ̀ ní ọ̀sẹ̀ di yahudi àbí nasara àbí mẹjọ́sí. wọ́n ní apá kan nínú àwọn sáyẹ́ǹsìsì islam wọ́n ní ẹ ike omi tí máa ń jáde tí wọ́n bá bí máa yún ike ọmọdéka náà wà bí ọmọ ike bọ́ dá igbó ló ti máa ṣe yóò wá ní máa ṣàlùwàlá ni yóò tún máa ṣàlùwàlá ń kírun pé lómi tí tí máa kọ́kọ́ jáde náà fún ojú bímọ kí èsì sáyẹ́ntìsì lọ́sọ̀ ah, àmọ́ mọ́mọ́ ọmọ láti ẹjọ́ àwọn ah, bàbá bàbá ti máa pa lọ sí pẹ́ pé èsì sáyẹ́ntìsì wọ́n ti gbọ́ irọ́ gbogbo ẹ̀ ìrọ̀jẹ́ bó ti tẹ̀jẹ́ mìíràn tó bá tẹ̀jẹ́ pé béèrè tó fẹ́ ṣe ní ìfín báwo la ti fẹ́ sọ sí gbogbo ọmọ ìlànà àdá lórí àdá mẹ́sì náà gẹ́gẹ́ bá ti ti ti wá wúlò ti wá dé pé mìjọ́ǹtì ẹ̀tọ́ wà láì kèfèrí ni wọ́n. ṣé yé wa ẹ̀tọ́ wá sílẹ̀ ló béèrè kọ̀ bá ní ìṣòro àmọ́ òbèrè náà. Náà kò sí tó sọ́wọ́ rẹ̀ tó bá ti sígbẹ́ lọ́wọ́ rẹ̀. kò sí wàhálà ẹ lè bá wọ́n tó bá ti sígbẹ́ lọ́wọ́ rẹ̀ àbí tọ̀. a ti sàlàyé rẹ̀ mẹ́rẹ̀ síra ìyàtọ̀ tó wà láàrin ànábì àti ìṣẹ́ alhamdulilayi gbogbo ala máa bá mu àkọ́kọ́ kọ̀ wọ́n jọra wọn àbọ̀jọra wọn àkọ́kọ́ yàtọ̀ náà ní ma, ẹ mú síra àwọn àwọ̀ àwò na. wọ́n ní kó sọ̀rọ̀ nípa ọ̀gá tí ọba. àwọn ọlọ́jọ́ máa ń pè sí tẹ́tẹ́tẹ́ rẹ̀ bá ń gbọ̀n kí ló túmọ̀ sí tí kàtàn ọrùn rẹ̀ bá ń gbọ̀n kí ló túmọ̀ sí tí ìlàdàlájà tó eléyìí náà kò sí dáa bẹ́ẹ̀ fi ṣe gbogbo ẹ̀mí síra àdáni gbogbo ilé ẹ̀fọ́ abẹ́ fi ọjọ́ bó ti ṣe jẹ́ ọlọ́run kò fi mi pẹ̀lú ìmánà ó sì mi pẹ̀lú ìlọ́kàn náà tó di súnà lẹ́nu ìlú àṣọ lọ́wọ́.